ní èrò tèmi o mo fi pé àwọn tó ń legend. cool dj Jimmy Jack. tí n bá gbà pé legend lèmi a jẹ́ pé aláìlẹ́kọ̀ọ́ ni mo fẹ́ yà kọsọ bá pe àwọn èèyàn bíi Mandela àwọn Martin Luther àwọn even tabatẹ mú bíbá àwọn Awólọ́wọ̀ bàbá pè wọ́n legend ṣé mi wá bọ́ sáàrin bẹ́ẹ̀. àwa náà gbìyànjú láyé ara wa o but bá ṣe ń lo legend yẹn sìn akọ̀ fíì pé kò wó a máa yìí ṣe jù báyìí lọ lágbára ọlọ́run a yìí máa pẹ́ jù báyìí lọ nígbà téèyàn wà ń dajì ọ̀nà tán ti gbóyè tán ti gbóyè ìdílé lẹ lọ́wọ́ ó máa ń ṣòro fèmí bí tí n bá sí bí ọ̀tán bá pè mí bẹ́ẹ̀ o máa you know àwọn èèyàn nǹkan táwọn èèyàn bá pè yàn lèèyàn náà jẹ́ omi eh, pé yàn gbìyànjú débẹ̀ làwọn èèyàn ṣe pè é bẹ́ẹ̀ you know kò ń ṣèmi ni mo pera mi bẹ́ẹ̀ but fúnra mi o ó ṣòro fún mi láti fẹnu ara mi sọ agbìyànjú kò yẹ pé agbìyànjú adẹ̀gbìyànjú ju àwọn ẹlòmíì tán tán gbé lórí lọ bí ṣe lè dáhùn ẹ̀ nìyẹn wọ́n <laughs> bí àwọn lè ṣe jù bẹ́ẹ̀ lọ you know eh, bọ́yì kọ́ mi wàá rẹ́ra ẹ sílẹ̀ àwọn èèyàn á dẹ̀ gbé ẹ ga kò ń ṣe pé kí wọ́n wá dé kó wá ní àrírù mi rí àrírù ẹ rí yẹn irú ọlọ́run ni kò sí o you know so ó máa ń ṣòro fèmi láti gbà kò dẹ́ ń ṣe pé bóyá torí pé yàn gbìyànjú but bó ṣe kọ́ èmi nìyẹn bí wà tèmi ṣe rí nìyẹn pé wò ó rẹ́ra sílẹ̀ àwọn èèyàn á gbé ẹ̀gà ayé ta wà ń sìn ó dàbí pé á rí àwọn èèyàn <laughs> gan pa gan pa àbí kí wọ́n ń àwọn àwọn gan apá gan apá <laughs> you know. Jimmy Jack nǹkan márùn-ún táwọn èèyàn mọ̀ ń pa mi kò sí nǹkan táwọn èèyàn mọ̀ ń pa mi èmi ti kọ̀wé ìwé mi nìyẹn gbogbo èèyàn ló ti kà kò sí nǹkan tó sí náà ṣùgbọ́n àwọn nǹkan táwọn èèyàn lè má mọ̀ tó àwọn tó mọ̀ èèyàn tán pátápátá ni pé ọmọ Ìjẹ̀bú ni mí àwọn èèyàn máa ń wò mí wọ́n máa ń fojú ọmọ náà wò mí wọ́n ní mo fojú mo fojú <laughs> ojú mo fi jọ́ <laughs> bí náà bí dàgbé mo fojú mo fi mú mo fi jọ òbí náà wọn máa ń ṣèwí pé bóyá bíi Edo àbí Delta ni mo ti wá bọ̀tẹ́ eh, Ogun State Ìjẹ̀bú Ìjẹ̀bú kò tẹ́ ṣe áàpù Ìjẹ̀bú Ìjẹ̀bú díndín bàbá àti màmá Ìjẹ̀bú ni ẹgbẹ́ ara wọn báyìí náà ti fẹ́ra wọn ehm, but èmi mo ti di di tribalized Nigerian You know, I'm not from anywhere. I'm from every from everywhere, every part of this country. I like man like in Kosokwe, I'm a Nigerian. Nigeria has been good to me from every angle. Um, wọ́n pè mí sí pàtírí àsìjẹ̀mú. Wọ́n kàn ń pè mí pé DJ tó da lélẹ̀, DJ to tó gbà yìí. Wọ́n á dẹ̀ pè mí ní north, wọ́n pè mí ní south, wọ́n pè mí ní east so àwọn èèyàn mi ò mọ̀ ìjọ kan lẹ́nu ìjọ mẹ́ta mo réyàn tó ń tó pè mí sẹ́gbẹ̀ẹ́ tó ní kó òun bá mi sọ̀rọ̀ pé àpéjọ wo ni èmi máa settle down ó yẹ kí n ti fẹ́yàwó bóyá mo ní à èmi tí mo ti fẹ́yàwó ń sìn yìí ogún àti mẹ́rin ogún àti mẹ́rin ọdún ogún àti mẹ́rin mo ti mo ti fẹ́yàwó sílẹ̀ ẹ ọmọ mi gan ti graduate university lèyàn but èèyàn sì ń pè mí sẹ́gbẹ̀ẹ́ tó rọ́ọ̀ pé DJ ni mò ń ṣe ó yẹ bí pé mo kàn ń jayé kiri ìrìn rẹ mọ̀ pé orí pípé làwọn á fi ṣiṣẹ́ open up your heart so I can do you right. Me, I no go do you wrong. Oh. Me, I no go do you wrong. Oh. Yeah. àwọn èèyàn tún mọ̀ pé mi ì fi bẹ́ẹ̀ fẹ́ràn fàájì pàtí àbáwọn nǹkan bẹ́ẹ̀ iṣẹ́ ló máa ń gbé mi lọ sí pàtí èmi ò ń ẹ lè pè mí sí ayẹyẹ báyìí tó bá ti jẹ́ pé ẹ pè mí kí n wá kí n wá ṣe nǹkan tí mo mọ̀ ṣe tó bá ti jẹ́ pé ká wá jókòó sórí tébù kakọ̀ máa jẹrẹ sí yẹn ẹ lè má rí mi èmi ò ń jáde bẹ́ẹ̀ you know but àwọn èèyàn máa ń rò pé torí iṣẹ́ téèyàn ń ṣe èèyàn máa láyé máa jẹ́ mi ti jẹ́ a ti jẹ ayé a jẹ ayé débi táyé ayé gan mọ̀ pa jẹun so <laughs> kò wó wa lórí mọ́ ehm, bí ṣe sọ tẹ́lẹ̀ èmi ti kọ̀wé síta gbogbo àṣírí mi ti tú ẹni tó bá sì kàwé yẹn gbé akẹ lọ wáwé yẹn kẹ kẹka avangard lórúkọ yẹn gbogbo àṣírí mi ló wà níwèé yẹn so yeah. Saile, saile, saile pẹ̀lú gbogbo ìrírí ayé àti experience tí mo ti bá yín jọ péjọ sọ ẹ̀ eh, tẹ́ ní legend ni mi màá gbà bẹ́ẹ̀. When we started, they mean the toxic, they mental, but then Jimmy Jack, then they give us.